الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السحور وأحكامه eléyìí ni ọ̀rọ̀ nípa tààrí jíjẹ àti díẹ̀ nínú àwọn àdájọ́ sẹ̀ríà عن أنس بن مالك رضي الله عنه أنس بن مالك لما تلقوا ينفون يبقى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم وني مبطو جيسي الله ìkí àtọ̀là ọmọ bá wí fún wa báyìí pé tafaharu ẹ máa jẹ sààrì o fa inna fi sahuri barakatan àlùbáríkà ń bẹ níbi ìjẹ sààrì torí náà ẹ dákun hadith yìí ń bẹ nínú sahih bukhari ń bẹ nínú sahih imaamu muslim àkọ́kọ́ ẹ̀kọ́ tí a rí mú nínú rẹ̀ ni pé alḥabdu ala sahur wàtẹ̀rẹ̀bíbu fi òun ni pé asáǹnẹ́bì ṣe wá lójú kòkòrò ká máa jẹ sàárì bọ́fẹ́ bó ṣe pé kìí ṣe dandan o ẹni tí ó jẹ sàárì kò fẹ́ o àmọ́ kéèyàn jẹ sàárì ọ̀dà púpọ̀ ànábìlà àlùbáríkà bẹ́ẹ̀ kọ́dà béèyàn bá ní ẹni ilé ìjẹun lóru bó somi bó ṣe làgbédùn ẹyọ kan kọ́dà bó ṣe a slice of bread tí wọn náà fi ṣe já èmi náà ṣe súnà tá a nẹ́bi ní a máa ṣe ọ̀dà bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ẹ̀rí náà àwọn ẹ̀kọ́ tí a tún kọ́ ń bẹ̀ náà òun ni pé istihbabu ta'khir ta'khiri as-sahur ila qabil ila qabil al-fajr ẹbí ń ta wílà nana ẹ̀rí sáàrí tànàbí sáàrí tọ́jọ́ tànàbí sọlọ sọlọ òun lè yí ta dìlé ta dìfà rẹ̀ títí alifajari fi kù díẹ̀ nísìnyí táǹkà alifajari láago mẹ́fà kù díẹ̀ ẹni tó bẹ́ẹ̀ ọba jẹ sàárì tó dáa sàárì aago márùn àbọ̀ ọ̀dà sàárì aago márùn kọjá ogún ọ̀dà ọ̀dà sàárì títí tí ó fi di pé àlùfájàrí kù bí ìṣẹ́jú díẹ̀ kọ́dà bí yẹn ti jẹ́ wọ ìgbà tí àlùfájàrí ó fi wọlé náà ṣe nǹkan kan àmọ́ ẹ̀rí sàárì tí ọ̀dà sàárì aago mẹ́ta sàárì aago mẹ́rin nínú àsìkò tá a wà yìí ni o ibi wọn bá ti ń ká àṣùbà láago mẹ́rin aago mẹ́rin kó tó lù ná làwọn náà jẹ sàárì fún wọn náà torí náà ìjà fi pé sàárì jíjẹ ọpọsìtì sínú ni bó ti dáa ká ká ká ká lọ́ra jẹ sàárì bẹ́ẹ̀ náà ló sì dáa ló ní ládàá kátàrí máa sínú tàbá ti gbọ́ pé a ah, ìrun ti wọlé o ìrun ti wọlé o alimagiribi ti dé o èèyàn gbọ́dọ̀ tún máa ṣàwẹwà má kódé èèyàn gbọ́dọ̀ tún ṣẹ̀ṣẹ̀ máa ní mo fẹ́ sàlù àlànà ẹ mo fẹ́ yan náà fìlànà kọ́kọ́ fi nǹkan sẹ́nu sunna nabi sallallahu alaihi wasallam mọ̀ pé bí ìsinmi bá ti tó kí mùsùlùmí ó tètè sí ẹnu ni tọ eléyìí ni ọ̀rọ̀ díẹ̀ nípa ìmáa jẹ ẹ sáàrì ẹ̀dákun ká tó wá mẹ́nu kó lórí ọ̀rọ̀ sàárì náà ẹ̀jẹ̀ àfẹ́sí pé gẹ́gẹ́ bí ta wí fúnra wa ń jò ní àsìkò tá a wà nínú ẹ̀ yìí òru ọmọ dínkù ni o ìyẹn ni pé kèje tó gbà tá a bẹ̀rẹ̀ sàárì níbẹ̀rẹ̀ àwẹ̀ náà ni ọ wà bẹ́ẹ̀ kí ọmọ dínkù kí ọmọ dínkù gbọ̀nà tí ń kálukú bá fi lè máa béèrè kọ́dà bó ta àwọn apps orí fóònù náà lówó méjì mẹ́ta tó fi wò gbá ọ̀dà bíi pé ah, ìṣáàyè wọlé ni ọ̀dà o ẹ̀yàn màmá wa jẹ ọ̀sán ọlọ́mọṣá gbà á fún wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم عليكم السلام ورحمة الله